وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رحم الله أبشركم الله والله وكل كيف يرحمهم أشهد وأبرأ إلى محمد صلى الله عليه وسلم الله أكبر كان أكبر كان صلى أكبر كبر من الله كل خير بكو أمان ما تريد أنا لوري دادا وتهديكما سبيلا مدادنا تجوز جاي إلى الخيار أنزل الله سبحانه وتعالى كما يوانا لدينا ويجوز تجمع تبرادا لا تنتبه والجنة تبرجع إلى الخيار بكنا ونيقي نعم الخطط يجوز قدره في الشيء الذي وتيقين نعم مساجد من ونادي صوتي في أيه هنا العاطفات الإيمانية مع فيروس الكورونا na àwọn sam a máa dúró nínú islam tó ti ìfẹ́ kí àwọn fi bá èyí tó ń jẹ́ àlùwàbá àrùn tọ́lọ́mọba Allah subhanahu wa èyí tó dé ayé láti ìgbà tó ti wà ní China òun náà ni a ti ń sọ̀rọ̀ ní orí rẹ̀ tí ó rẹ̀ ti dé àwọn countries ní kódò ti kúrò ní Asia continent ó ti dé àwọn continent ní gẹ́gẹ́ Europeans ní Africa ní àtàwọn àyè ní lágbàáyé náà nínú àwọn nǹkan tí a gbọ́dọ̀ kọ́kọ́ lọ mọ̀ àti mùsùlùmí òun náà ni pé tí a bá ní ọ̀tọ̀ òun àrùn tí máa ń ràn yìí tọ́lọ́n bàbá sùn àtàlà máa fi hàn tọ́gọ́rọ̀ ẹ̀mí ìdẹ̀nà ti bẹ̀ lọ yìí àkọ́kọ́ ni pé kí ọmọ ìpín kọ́dà lọ lọ́wọ́n ọba mi al-kawniyya tí máa fi ń dán ayé wò kọ́dà hadith méjì kan bẹ ọ̀kan bẹ nínú Sahih Bukhari èkejì bẹ nínú Sahih Muslim ìyálà wa àìṣà fọ́jọ́lọ̀ àníhà àdíkà hadith náà ti wájú olóhun béèrè lọ́dọ̀ àníbà Muhammad sallallahu alaihi wasallam pé a ní tọ̀rún nípa tọ̀rún nípa àbárọ̀ ni ó láàrín wa fún mi létí pé àdẹ́rùn arsalahu ala ma yasha ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ó ṣe níyà ìmọ̀ fi ń jẹ àwọn tó bá wù ú wọ́n ní wàjàálẹ̀hù rahmatan alẹ́lmọ̀mìnì àrùn yìí ni ó ma wá ń ṣe ní ìkẹ́ fún gbogbo mùsùlùmí bóò ní ṣe jẹ́ kẹfún ó ní tó bá kan tó bá èyí tí ni gbogbo tó bá mi bàbá lan yusibana illa ma kataballahu alayna ọlọ́run ní káàmì ẹbí náà máa sọ bẹ́ẹ̀ ìgbè lan yusibana kò lè bá wa a mùsùlùmí gbọ́dọ̀ fọkàn balẹ̀ àníbi àwọn Muhammad sallallahu tó bá wá gbà fún ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tó gbà pé àkọsílẹ̀ ọlọ́run ọba ni sọ́ọ̀bẹ̀rọ̀ mọ̀ tẹ́sídàní tó dúró sáyé tó wà tó wá gbà pé ó ṣe sùúrù tó rí ẹ̀sìn wẹ̀sán lọ́dọ̀ ọlọ́run ọba àníbi ni ọlọ́run ọkọ̀ fún kàhájèrè ṣẹ̀yí ọlọ́run ọkọ̀ fún pé ó kúkú ṣẹ̀yí tó bá kú sílẹ̀ náà eléyìí nínú àwọn kẹta agbọ́dọ̀ níbi lífìlẹ̀ lérí níbẹ̀ ní sọ́lù mùsùlùmí pé àfàwọn ṣàhádátó lékò lè mùsùlùmí ìrì ìtọ̀húnù ni mùsùlùmí gidi tó bá kú síbẹ̀ tó bá ti sùúrù tó lẹ́gbàá pàkọ́ sílẹ̀ ọlọ́run ọba ni ṣàhádà ni ọlọ́run fi kọ ikú ẹni náà kókò ṣẹ̀yídì fún eléyìí ni inú àwọn àkọ́kọ́ ni ẹ̀yà kejì tàbí ká mọ̀ níbi okútùbà tòní òun náà ni pé kíní yóò ṣẹ̀ṣẹ̀ dáyé òṣìṣẹ́ sáyé eléyìí tó ń wáyé yìí ó ti ń ṣẹlẹ̀ títẹ́ àkọ́dà nígbà Muhammad sallallahu alaihi wasallam ó sọ níbi ọ̀rọ̀ kan pé atọ́rùn rédí zone أرسله الله على طائفة من بني إسرائيل أو من رواية أرسل على طائفة من بني إسرائيل أنتم أنكري أدوه الله سبحانه وتعالى شنيا tó yẹ pé ó ti fi jẹ àwọn bà ní ìsọ̀rẹ̀ àwọn ìjọ kan nínú ó fi jẹ́ àṣẹ́fúbọ̀ rẹ̀ òun ní olóhùn ọba lásán àtàrà fẹ́ ń jẹun yàn láyé orílẹ̀ náà ṣẹlẹ̀ nígbàtà nígbà Muhammad sallallahu alaihi wasallam ya sáńdẹ̀ ẹlẹ́kejì ni ẹ pé ọlọ́ba lásán àtàrà ti mú wá nígbà Muhammad sallallahu alaihi wasallam tó máa jí tẹ́ni nílé ìta máa sọ ní èyí tẹ́lẹ̀ kejì lélẹ̀ àti kọ́kọ́ a ò ní pé ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ó ti fi ń dáhùn ìyẹn wò ó dẹ̀ fi dáhùn nígbà Muhammad sallallahu alaihi wasallam àtàwọn ìjọ rẹ̀ náà wò ìgbà tó nígbà Muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí mẹ́nu sọ̀rọ̀ Bukhari nínú hadith ni aláwa Aisha radhiyallahu anha onílàmùmá qadima Rasulullah sallallahu alaihi wasallam nígbà tá nígbà Muhammad sallallahu alaihi wasallam tó dé Madina wọ́n ẹ̀ka Abubakar ìbámu Abubakar Siddiq radiyallahu anhu wa Bilal Bilal inú gbẹ̀yìn fàdàkọ́tọ̀ àníhìn àìṣà ní mọ wọlé tọ bàbá wọn tí ń jẹ́ Abubakar bẹ́ẹ̀nà wọlé wọlé tọ Bilal torí pé Bilal jẹ́ ẹrú fún Abubakar bójẹ̀kọ́ jẹ́ ẹrú ni torí pé gbà láàbùn sí yàjẹ́ Abubakar ìbọ́kùn ẹrú kò lọ́rùn rẹ̀ gẹ́gẹ́ èṣù yóò dẹ̀ ní àlàáfíà onífàdà fọ́tò àríyìnmá fakulti ó bẹ̀rẹ̀ mo ti sọ pé ya abati kàyífà tẹ́jìlì báwo ni bóòdó ṣe ń rí ààrẹ yìí sí bóò ni wàyà Bilal kàyífà tẹ́jì bóòdó ṣe ń tẹ̀lẹ̀ sí yìn kọ́ọ̀lá wà káàdà Abubakar ìdá àkásàtúhulù ó ṣe yakulu albahru rojas ó ní yóò kọ pẹ́ẹ̀mù yìí pẹ̀lú bá Rogers ní àbáṣe fi sọ̀kà pé kó ló mọ̀rẹ́ ẹn mọ̀ sọ bá òun fi áàlì yìí wà ní màútù àdẹ̀nà ń ṣe rọ́ọ̀kì náà yìí ó ní kó ló mọ̀rẹ́ ẹn gbogbo mi nìyàn láyé mọ̀ sọ bá òun fi áàlì yìí tó bá jí tó bá wà láàrin àwọn ará ilé ẹ̀ wọ̀lmọ́tù àdẹ̀nà ìwọ tó wà nílé ẹ̀ wàlbọ́ọ̀tù adẹ̀nà ikú súnmẹ́ mi ṣírọ́ kì náà lè ju okùn bàtà lọ tẹ́lẹ̀ pé bàtà kò sí bíbá tọmọ lókùn tí ó gbé dúró papọ̀ mọ́ tẹ́lẹ̀ ó ní bí ó ṣe bí ẹ̀mẹ́kókùn ní bí ó bá kẹsẹ̀ okùn bàtà tí ó bá kẹsẹ̀ èèyàn lè rẹ́sẹ̀ èèyàn lè rí bàtà yẹn mú sẹ́kú yóò lè mẹ́sẹ̀ ni ó ní bó ṣe lè mẹ́sẹ̀ yẹn ikú lè mọ́ gbogbo ẹ̀yìn tó bá wà nílé ẹ̀ tó wà láàrin ara ilé ẹ̀ ikú lè mọ́ jókun bàtà lọ níta abakar siddiq radiyallahu anhu nítorí máa ń sọ nù ibrahim máa ń sọ àwọn ọ̀rọ̀ míì ó ní alẹ́ alẹ́ ìta ṣáàrì alẹ́ àbìtánná lẹ́yìnlá biwadi wa hauli ìdíkírun ọjẹ́lílùn òun náà máa sọ àwọn eléyìí láti lè sí máa sọ pé a wà lórí ìgbàgbọ́ ẹ̀rí bẹ́ẹ̀ ni àán ìṣà ọ̀dà láàyìn kọ́lọ̀bà kẹ́ onífàjì ìtú rọ̀súlọ́lá ìsàlọ́rọ̀sẹ̀lẹ̀ títí ń ṣẹlẹ̀ yìí lè gbé mọ́ra mọ́ ọ̀rẹ́ bàbá ọ̀rẹ́ eh, ẹ̀rú ẹ̀ bẹ́ẹ̀ ló tún rẹ̀ àwọn míì ó ní mo bá lọ bá fa akhbartuhu pé Allah iṣẹ́ Madina yìí náà sáwà náà lẹ́nu o kàhó bì náà Mẹ́kà gẹ́bà ṣe nífẹ̀ẹ́ sí Mẹ́kà àwọn aṣáàtì àbí kó tún jẹ́ ká nífẹ̀ẹ́ Madina ju Mẹ́kà gan lọ wọ́n sọ fún ìhà ọlọ́run bá ṣe Madina yìí ní ìlú alálàáfíà ọba rìkì lánàá fi sọ ìhà ọlọ́run àwọn òṣùwọ̀n tá a fún wọn ọjà ń bẹ̀ bá fàgbáríkà sí èyí ń sọ yín wà mú di ha àti mú dù tá a fi wọn wọn kò lè hó máa ha fàjálà ha bìjọ fà ìlú olúwa ibà tí ń dàmà òyìn ilẹ̀ yìí bá ń gbé kú bá ń gbé lọ sí jófà ọlọ́run dẹ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n ní bá nẹ́bí ti sàdúrà yẹn ọlọ́run gbé bá kú mẹ́dínà ó gbé lọ sí jófà gbogbo àwọn ará bẹ́ẹ̀ parun wọ́n nílùú yẹn da oró up to date débi pé nígbà tí a ń ṣe ìwádìí jófà yìí ó ń bẹ nínú àwọn ibi tí àwọn ẹ̀kọ́ọ̀tù kan wà wọ́n ní ìlú yẹn ni kò sí àwọn èèyàn ń bẹ̀

tọ́lọ́bà bá sún àtàlà bá ní nǹkan kún ní ṣẹlẹ̀ kò sẹ́ni tó ní kápá láti pé kí ó fi ṣẹlẹ̀ bákan Islam ó ti ṣèwòsàn àwọn nǹkan wọ̀nyí síwájú kí ó tó máa ṣẹlẹ̀ ni àdìgbà tó ń ṣẹlẹ̀ àdìgbà tó bá ṣẹlẹ̀ fún án fún di kẹ́ alọ́mà lámàdájú nípa pé nínú tí a tún gbọ́dọ̀ mọ̀ ni pé àrùn yìí lóògùn kò sáàrùn kan tọ́lọ́ máa fi ń dáyéwò tí èlóògùn ẹni bá ń ma lọ́mọ ẹni tí ó mọ̀ ọmọ èyí tó ṣẹlẹ̀ yìí náà bó ṣe yẹ pé a ti rá ọmọ ìyá kan tí wọ́n ti kóra wọn jọ tí wọ́n dẹ̀ wá ìṣèwádìí léṣọ́ pé wọ́n dẹ̀ ṣàlàyé pé àwọn ti lọ tẹ́sì ẹ̀ kódà àwọn gúrùpù kan ti lọ sílẹ̀ China wọ́n dẹ̀ ń tọ́jú àwọn èèyàn ní ọ̀fẹ́ ní ọ̀run tọ́lọ́mọ lásán àtàrà dẹ̀ ń fún ẹ lọ́fẹ̀ẹ́ tó dẹ̀ fún àwọn ènìyàn níwòsàn léṣọ́ yẹ pé wọ́n ní bí wọ́n ṣe ń wòsàn tán tó yẹ pé àwọn mùsùlùmí ni ní nàìjíríà ni wọ́n kóra wọn jọ tó yẹ pé wọ́n dẹ̀ rí ìdí nípa àwọn herbal medicine àwọn oògùn ìbílẹ̀ nínú ìṣèwádìí kúnná nítorí pé wọ́n fi ń tọ́jú wọn ọlọ́run bá dẹ̀ ń fún wọn lálàáfíà wọ́n ní nínú èyí tí a tún gbọ́kànyìn nípa wọn ni pé àwọn bí mẹ́fà tí wọ́n kóra wọn jọ tí wọ́n lọ yìí àwọn pòfẹ́sọ̀ ń bẹ nínú wọn bí ìtọ́rẹ pé wọ́n ní báwọn èèyàn ṣe ń bí wọ́n ti ní wòsàn bẹ́ẹ̀ náà ni wọ́n dẹ̀ ń gba Islam lọ kọ́lọ́bà lásán àtàrà nínú ìlú tó wọ́ ìjù lágbàáyé láti bá Islam ṣọ̀tá àtàwọn mùsùlùmí China jẹ́ kan àmìlọ́bà lásán àtàrà àdánwò tó bá wọn yìí kọ́lọ́bà kò fi sàmọ̀nà wọn sí Islam ni nínú táà níbi sọ sallallahu alaihi wasallam táà fi ní belief lérí pé nǹkan yìí lóògùn níbẹ̀ nínú sọ̀háyé nínú hadithi afáwà jábìrì bin abdullah ó ní likulli da'in dawa adébì ní gbogbo àrùn kọ̀ọ̀kan ó ní ìwòsàn o gbogbo àrùn kọ̀ọ̀kan ní ìwòsàn o fáyìdà ó sì bẹ̀ dawa dá bárọ̀ àbí ìdìnlá tí oògùn ìwòsàn bá bárùn àrùn yóò dẹ̀ lọ pẹ̀lú yọ̀ndọ̀ ọlọ́run bá látò ní belief ìwọ́tọ́ rẹ̀ tó lu pastamọ́ àbúwọ́tọ́ rẹ̀ tó lu oògùn mi àbúwọ́tọ́ rẹ̀ tó lu àgbo àbúlù àgúnmu ọlọ́run afọ́n lálàáfíà àbúlù abásàdá àbúlù zaitun kèésà àwọn èyí ló fọ́n lálàáfíà o ọlọ́ọ̀bà ló fọ́n lálàáfíà ọkàn lù ẹ́ ń sábà bí ni nínú táàfìmọ̀ ń pọ́ lọ́ọ̀bà ní fún àlàáfíà ni ìntí èèlò mr èèlò lọ́lọ́ fún lálàáfíà tí mr bíbá lù ọlọ́ọ̀ lè mọ́ fún lálàáfíà ìntí tí wọ́n sọ pé ààrùn yìí ó ti kó dìgírì báyìí títẹ́lómi ò ti kọjá 90 ọlọ́run ó ti fún lálàáfíà títẹ́lómi ò ní ti pé 40 yóò dẹ̀ lò kò ní lálàáfíà kódò lè ti bẹ̀ lọ ìyẹn láti mọ̀ pé ọlọ́run ọba àṣááfí ni alìmọ̀ àáfí ni abẹ́rẹ́ ọba lásán àtàlọ́ba lálàáfíà yìí gbogbo ẹni tọ́rẹ̀ inú akọlọ́mbà kọjọ kó fún gbogbo alálàáfíà àrùn burúkú tó dẹ́ta yìí kọlọ́mbà kó mọ́jẹ kó mẹ́ni kọ̀kan wa kó wá sàn kó wá àwọn ẹbí wa sàn ọlọ́ba lásán àtàlá bó ṣe ṣe ayé nìyẹn nínú hadith mi tí a dòrò ẹ̀rọ gbà wá gẹ́gẹ́ tí bẹnu muslim muhammad ó ní ma anzala Allahu min da illa anzala Allahu shifa gbígbọ́ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala kò ní sọ àrùn kankalẹ̀ àdúkọ́ sọ ìwòsàn rẹ̀ sí bákan náà látọ̀dọ̀ hùsáàmà bónú ṣẹ̀rí onígbèkúntù ìdá nàbí sallallahu alaihi wasallam wàjá àdá àrọ̀bí faqalu ya rasulallah anàtàdáwì a ìgbà tó ń bẹ̀rẹ̀ òun bẹ̀rẹ̀ ọ̀dọ̀ àníjà Muhammad sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ lẹ́nìkan dé lágbàwá ni Usama ibn Sharik òun sọ bẹ́ẹ̀ ó ní lágbàwá yóò ń bèèrè lọ́dọ̀ àníjà pé lágbàwá oko ni pé ṣe ká ṣáàlì máa ṣogun dàtí tó bá rẹ̀ wá ṣáàlì máa wá ogun wòsàn kìí ṣe idán ẹbọ táwọn èèyàn ń pè lóògùn lénìí torí pé ní a bá ní oògùn bí àwọn oògùn àṣà sí àwọn oògùn awọ́rò àwọn oògùn gbékúdé àwọn oògùn ẹsólẹ̀ táwọn èèyàn fi múrù púpapọ̀ mọ́lọ́ọ̀bá lẹ́nu àbógùn sọ ní táwọn èèyàn kàkógùn nìyẹn eléyìí sí oògùn dáadáa tá nẹ́bí júwe fún wa oògùn wòsàn là nẹ́bí sọ ní táwọn èèyàn ń ṣe lẹ́nu oríjìnà ẹbọ ni a ń sọ ẹni kọ̀ọ̀kan wa lára kó ní gbogbo orú àwọn kan báyìí kí Islam ó lè bá yẹn rántí kálíbà lè bọ́lọ́ọ̀ba lẹ́ni tó jẹ́ mùsùlùmí òun ni eléyìí àníbíwà Muhammad sallallahu alaihi wasallam ọwá sàlàyé pé tàdáwà ìbádọ̀lá ogun wòsàn ní tọ́lọ́hun yọ́nú sí ẹṣẹ́ ẹ̀yìn ẹrúṣọ́lọ́ fa inna Allaha ta'ala lam yada' da'an illa wada'a lahu dawa' ọlọ́run ọ̀sọ̀ àrùn kankan àti kọ́ sọ òwòsàn rẹ̀ sí ghayru da'in wahid àníbí ní ni ó gbó nínú ẹgbà wà ní ànígbà Muhammad sallallahu alaihi wasallam ó sàlàyé pé ọlọ́ọ̀bá ọba àríkẹ́ ọlágẹ́gẹ́ nínú mustapha ti Muhammad nínú hadithi Abu Sa'id ó ní alọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ọ̀sọ̀ àrùn kankalẹ̀ ní àtúkọ́ sọ òwòsàn rẹ̀ sí alima ọhùn mọ̀ ní alima ẹni tó ma lọ́mà wàjàhílà ọhùn mọ̀ ní jahil ẹni tó mọ́ ma ìlà sáàmú wọ́wọ́ ìmọ̀ àyàfi nìkan òun ni kò lóògùn fún délé yìí tí àwọn náà bá rí pé ogun òsàn gidi ni a lè ṣe láti fi lè ṣe òsàn tí ó dẹ̀ jọ pé nǹkan ẹlẹ́gbin àbí nǹkan tí èèyàn gbọ́dọ̀ lò oníbẹ̀mbẹ̀ nínú ìtọ́sọ́nà tí àníbi tọ́wa sọ́nà ni pé tí nǹkan ibá ń bẹnú ìlú tó fọ́nká kí wọ́n jáde kó nú yẹn ó gbà fọ́lọ́ọ̀bà Allah subhanahu pé ó lè protect ọba yìí ọba náà ni ó dẹ̀ dá ohun tí ó bá bá òun ní à ń sáàkì ọ̀ràn Ah, bákanáà ah, tó bá dẹ̀ wàálù kan islam ní a máa wọ̀bẹ̀ lọ àti sàlàyé àwọn ilé yìí síwájú àwọn àdísí dẹ̀ ń bẹ ní orí àwọn nǹkan wọ̀nyí bákanáà ẹni tó bá mú kí ó jìnà sí ah, bákanáà nínú àwọn wàsíyà àwọn àsọtẹ́lẹ̀ èyí tó yẹ pé a ní àbùkátà sí láti lè mọ̀ inshallah ta'ala a tún máa bá lọ nínú kútùbà ẹlẹ́kejì Allahumma salli ala Muhammad wa ala Muhammad كما صليت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد ní àkókò yìí nínú àwọn kan tí ó yẹ ká gbámú tẹ́ kí a máa ṣe òun náà ni ìbí ọlọ́run ọba àlèkẹ́ọ́lá àtàwọn nǹkan tó yẹ pé èyàn máa fi wá ìdáàbòbò lọ́dọ̀ ọlọ́run ọba àlèkẹ́ọ́lá nínú rẹ̀ òun náà ni àṣà ìtàníbà Muhammad sallallahu alaihi wasallam nínú rẹ̀ òun náà ni kí ọmọ ka àwọn ayatul kursi gẹ́bà níbi ṣètò wa sọ́nà lẹ́yìn ìrun ni ní ìgbà tí ìbá kírun ṣubú ìtẹni tó bá fẹ́ sàtàrù sọ́rọ̀ gbàlọ́bẹ̀sẹ̀ àtàrí masá nígbàtí ó bá fẹ́ sùn bákan náà máa máa wí ìdàtẹ́yìn fúláwọ́ gbogbo náà lẹ́yìn fúláwọ́ láàárọ̀ ni nírọ̀lẹ́ ni tí ń bá fẹ́ sùn ni bákan náà àmánà tí ń bá fẹ́ sùn àtàwọn àkàrù àkàrù sọ́bà nọ́sà ọkọ̀bìlà náà àtàwọn àkàrù míì a máa ṣe àwọn náà بسم الله الذي لا يدور ما في شيء في الارض ولا في السماوات السميع العليم جميل بين اذكار الصباح المساء على دي نتي بان بسم الله الذي لا يدور ما في شيء في الارض ولا في السماوات السميع العليم tó bá sí mẹ́ta láàrọ̀ tó sí mẹ́ta mẹ́rọ̀lẹ́ owó ìnira kùn ní gbámú ṣọ̀hábà tó gbà dé sí wọ́n ní àìmọye ọdún lòun fi ṣe ọlọ́run fi nira kan kan òun wá òkókó òun sílẹ̀kùn fésù díẹ̀ òun bá fi ilẹ̀ fáwọn àkókò kan àrùn tí a ń pè ní fáyé ọba gbámú lè tọ́ ẹgbẹ́ àrùn tó le ni so ẹjẹ́ káwa ní gbìyànjú láti máa ṣe àsọ́lọ́mọ bí protect ọkùnrin bí àwọn ni bákan náà nínú rẹ̀ náà ni Allahumma ni àwọn obìnrin kan báwọ̀ wàlìjùnú ni wàlìjùdáàrí wàsẹ́jẹ̀lá kọ́ni àníbì ló kọ́ wa bẹ́ẹ̀ pé kí wọ́n máa tọrọ kó máa wá sọ lọ́dọ̀ ọlọ́mà kó sọ́nkún bí àwọn àrùn burúkú kọ́nàmbà kọjọ kọsọ gbogbo wa bákan náà àdúrà torí pé àdúrà àdúrà tí wọ́n gbá alátọ́dọ̀ àníbà Muhammad sallallahu alayhi wa sallam ká máa ṣe láwọn gbogbo tàwà ìtàdé máa fi kọ́ àwọn ọmọ wa bákan náà nínú àwọn kan tẹ́ kí adúnímá òun náà ni ànàbọ́ọ̀fà ìmọ́tótó ìmọ́tótó ń jẹ ni ìmọ́tótó ara ni ìmọ́tótó aṣọ ni ibi tí wọ́n bá jẹ́ máa jẹun bákan náà lè kí àwọn lágbáwá pàkíyèsí àwọn òyìnbó pàkíyèsí àníbi tí aṣíwájú àwọn méjì máa pàkíyèsí ẹ̀ òun náà ni gẹ́sùlù yàdé ní sọ̀bùn kí ọmọ fi ọṣẹ fọwọ́ láàkókò tàwà yìí kọjá àwa gan bífọ́ kí léyìn tó dé gan àti ń rú láyé yìí pé kí a gbé àwọn gbólè yẹn àwọn nǹkan tí ẹ̀lẹ́mọ̀ fi fọwọ́ kágbé sí a wà yìí inshallah ta'ala a máa bẹ̀rẹ̀ sí ṣe iṣẹ́ ní orí rẹ̀ àmọ́ àwa tá a wà nílé kọ̀ọ̀kan fámílì kọ̀ọ̀kan ẹ jẹ́ káwọn ọmọ fọwọ́ wọn pẹ̀lú ọṣẹ bóyá ìgbà wọn jí ni kó tó máa ṣe anything nígbà tí wọn fẹ́ jẹun ni

gbogbo àwọn nǹkan báyìí àwọn nǹkan tẹ́ ní ká ṣọ́ra fún ká ṣọ́ra fún bákan náà àrùn yìí ó ní àwọn symptoms òun náà ní ikọ́ àti kí wọ́n lè máa mi dáadáa àwọn ẹni tó máa ń ṣẹlẹ̀ ní ó ti ní eléyìí ni tabatilẹ́ni tí ikú ògìgì mú ká máa gbìyànjú láti máa ṣọ́ra fún ẹni ikọ́ ẹni tó bá dẹ̀ múnà kó ní wá ògùn gidi kó ní lò sí àkámọ́gbà láyè láti máa kọ́lẹ̀gbẹ̀wà kó dẹ̀ máa lọ bẹ́ẹ̀ ẹni tó bá fẹ́ wúkọ́ kó fi ankachi kó fi bo ẹnu ẹ̀ kódà ibi tó bá wúkọ́ sí gan tó bá rí pé kẹbí pépà ní kọ́lọ sọ́nù ní tó bá wúkọ́ sí gan tó bá rí pé bí aṣọ ní kọ́lọ fọ́ pẹ̀lú ọṣẹ kó dra ẹ̀ kó sa àwọn ọmọ tó tó yìí ẹni tó bá lè ní dáadáa kí ó tètè lọ gbé lọ sọ́sítù kan lọ sí àyẹ̀wò ẹ̀ kó ètè kan sí wọn ní ọ̀sítù láwọn àkókò tí a wà yìí ká ọ̀nà ìgbà tí ọlọ́run bá fi ń fi kíní yìí ọ̀nà tí ó lé ni kọlọ́bà lásán àtàlákọ́jọ́ kí ó sàánú ẹnì kọ̀ọ̀kan wa bákan náà nínú àwọn àkíyèsí òun náà ni pé ẹni tó bá láǹfààní àti máa jẹ làbídùn làbídùn méje láàárọ̀ kò máa jẹ torí pé àníbà Muhammad sallallahu alaihi wasallam àdìsọ sahih onítìyẹn bá jẹ làbídùn méje láàárọ̀ sámù kan ò ní níyànlá poison kankan ò ní níyànlá kódà ájíwà ni àwọn afáàsọ pé tí ọba rí ájíwà tó bá rí làdúdùn mi kí ó ṣe bákan nínú àwọn àṣà tí mẹ́rọ lọ́tún máa ń lò ní àti máa protection kó nínú sam àwọn bí wọ bí àwọn àrùn karùn-ún oníkẹ́ wọn ti la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamd wa huwa ala àǹfààní gbólóhùn yìí pọ̀ kí ọmọ tí 100 gẹ́bà níbi ti sọ wa sọ́nà ní orí rẹ̀ àníbi tí máa ń fi 100 láàárọ̀ tó ń fi nírọ̀lẹ́ ọlọ́run ó kọ ẹ̀sán hundred kalẹ̀ fún yóò pa àtìsí hundred rẹ fún bákan náà ń kọ́ ọlọ́run fi jọ jẹ́ ìṣọ̀kun kú àtàsíkò níran níjọ́ táwọn wí so àwọn ọlọ́run fi protection fún ibi àwọn àrùn kánù bákan náà torí pé àrùn tí ń bẹ́ ta tẹ́ bá ní àlùwàbá tẹ́ bá ní àtọ̀hún kìí ti ordinary àrùn Allahu Akbar nǹkan tí ń gbèrìn e èṣù ní gbèrìn e èṣù ni ìyà ọlọ́run ọba ni bẹ́ẹ̀ náà ni èṣù ni so ẹ jẹ́ ká gbìyànjú láti pé ká wọ asúnmọ́ àkàr ká máa ṣe àtàhásùn bílá àkàr ká sún ní máa dún ní máa àkàr àwọn àkàr oríṣiríṣi èyí tá níbi Muhammad sallallahu alaihi wasallam tó ti gáìdì wa eléyìí yóò máa jẹ́ ìpèníjà fún kíni o fún àwọn àrùn yóò lè lè jẹ́ kó máa jẹ́ ìṣọ́ bákan náà ní parí tá a bá ti fẹ́ sùn ká gbìyànjú láti kọ́fà gbogbo àwọn oúnjẹ wa nǹkan tá a fi ń dáná pọ́ọ̀tù wa nǹkan tá à ń bomi sí nǹkan tá à ń kóúnjẹ sí ká má máa sí ilẹ̀ torí pé àlùwà bá àwọn orú àrùn yìí òru ló máa ń sọ bẹ́ẹ̀ là nígbà Muhammad sallallahu alaihi wasallam ní pété bá fẹ́ ti tilẹ̀kùn lálẹ́ kó ti bísímìlá tó bá fẹ́ àwọn nǹkan rẹ tó ti kalẹ̀ kó kọ́fẹ̀ àwọn nǹkan rẹ tí kọ́dà kan tó bá rí bí kọ́fà kó mú bí igi kan kọ́ wá sí bísímìlá kó gbélé kinní yẹn wípé èṣù àbí àwọn àrùn yìí onífi rí bí kó síbẹ̀ omi tí wọ́n sílẹ̀ kìí kò dá kí o lò nígbà tó bá ti tó bá fẹ́ lò omi tí a sílẹ̀ mọ́júmọ́ kìí yọ pé èyí olókù tó máa mú èyí olókù tẹ́ máa fi ṣe ń jẹ èyí olókù tẹ́ máa lò torí pé wà bá alẹ́ tó sọ̀kalẹ̀ ọmọ tó ti sọ̀kalẹ̀ síbẹ̀ nínú àwọn tó ṣe fojú rí àti tí ò ṣe fojú rí so ẹ jẹ́ ká gbìyànjú láti lè láti lè ṣọ́ra kí a lè ṣe ìmọ́tótó òun náà ni pé ká máa kọ́fà àwọn nǹkan jíjẹ wa nǹkan ló wa àmì táà ń fún ní sí táà ń fún jẹ sí nígbà tá a bá fẹ́ sùn lálẹ́ abẹ́lọ́ba lásán àtàlà àtàwọn àtàwọn ẹbí wa kọlọ́ba kọjọ jáde kó sọ wa kó níbi àwọn àrùn burúkú kó sọ àwa mùsùlùmí gbogbo àgbáńlá Islam kọlọ́n kó sọ wa àrùn yìí Saudi Arabia láwọn ọ̀sẹ̀ tó kọjá yìí tí ẹni tó mú ni ẹnìkan ni tó wá Saudi ní ó Iran ọgbàbẹ̀ lọ Bahrain Bahrain ọgbàbẹ̀ wọ Saudi Arabia Saudi ti dìde sí báyìí ẹni náà lẹ́kṣọ́rà ló kéyídé ti wà lára rẹ̀ lẹ́yìn ìgbàtọ̀ padà ní Saudi Arabia Saudi náà ń bẹ nínú yílà ìlò nǹkan ibá yìí sùn gẹ́gẹ́ àwọn kọ́ntì yòókù abẹ́lọ́ba bá sọ ọ́nàtàlá ìlú Saudi náà kọ́ lọ́mọdé kọ́ bàjẹ́ abẹ́lọ́ba bá sọ tala, ń tọ́ wọ bẹ̀ lábúrú yìí kọ́ lọ́mọ akọ́jọ́kọ́ bá ti jáde bẹ́ẹ̀ ni ọ̀dọ́ wa ní Nàìjíríà àwọn tó múnà kọ́ lọ́mọ akọ́jọ́kọ́ bá fún wọn níwòsàn kọlọmọdé ojú bẹ́ẹ̀ lọ́wọ́ kọlọmọ fi máa yókù náà àbẹ̀lọ́ba lásán àtàlà aláfíà tó péye kọlọmọ akọ́jọ́ kó ṣe fún wa ojú ká lè fi sin ọlọ́run ọba akólúkọlẹ́ àwọn àti àtàkùnrin wọn kan ṣọ́nà kan àwọn ọmọ ìgbà ṣọ́nà dáadáa lẹ́kọ̀ọ́ tó kàtó lé ọ̀sán الله أكبر الله أكبر أشهد أن